afẹ́fẹ́ lẹ́lẹ́ àwòlé ayé ẹ̀fúfù lẹ́lẹ́ àwò òde ọ̀run ó ti gbé mi bọ̀ mo ti wá dé o dídé tí mo wá dé mi ò ní kólókó mọ́ lóko mi ò sì ní kólódò mọ́ lódò ohun tí mò ń gbìyànjú àti sọ ni wípé ṣáájú kó tó di wípé òun kálukú yóò múra àti ṣe tó fẹ́ ṣe nínú ayé lénìí ẹ̀ ṣe gbìyànjú kẹ́ ẹ bá mi ká lọ kẹ́ ẹ wá bá mi nájà tèmi náà ṣáájú kó tó di wípé kó wọ́ pọ̀ sí ibi iṣẹ́ rẹ̀ lénìí ǹjẹ́ lẹ́ mọ̀ wípé ènìyàn ń wojú ọba mi òkè ń wọ̀kàn bẹ́ẹ̀ ni àyè tá a bára wa lénìí àìmọye tó jẹ́ funfun tó jẹ́ pé bẹ́ẹ̀ bá padà lọ yẹ̀ wò dáadáa dúdú padà bá lẹ́yìn rẹ̀ àìmọye dúdú lójú tó sì funfun nínú ni mo fi ń sọ wípé ènìyàn ń wojú ọba mi òkè ń wọ̀kàn ìmáàmù mi ni kò lè dà mí pásítọ̀ wa ni wòlíì mi ni mo gbà fún ẹni tó bá ti sọ bẹ́ẹ̀ náà lórí ọmọ ìyá mi mo fẹ́ kọ́ ọ lọ́mọ̀ dájú wípé ojú làwọn ẹ̀dá ń wo ọba mi ò kì í sì ń wọkàn ta gangan la bá pè tó yẹ ká fọ̀rọ̀ lọ àwa wà títí àwa rí wípé ẹni tá fọ̀rọ̀ lọ nínú ayé aláròká lásán tí ò wúlò tí ò ṣàǹfààní ìlọ̀pọ̀lọpọ̀ wọn ọmọ ìyá mi má gbàgbé o ojú làwọn ẹ̀dá ń wo ọba mi òkè ó ń wọkàn ẹni tá a bá ní kó ṣe bẹ́ẹ̀ kó wá kíni lẹ́yìn kìkìdá ẹ̀gún ní bẹ lọ́wọ́ wúrú wọn nígbà tá a wà títí àwa rẹ̀ ni tó jẹ́ wípé kò ní ẹ̀gún kan tó ń bẹ lọ́wọ́ rẹ̀ lélẹ̀ tó jẹ́ wípé tá a bá fún láǹfààní àti hàn ẹ̀yìn fún èèyàn tí ò ní ṣàìbẹ̀yìn náà jẹ́ ọmọ ìyá mi máa rántí wípé ojúlẹ̀ dáhùn ọba mi òkè ń wọkàn ẹ wá wọ̀ wọ́n tá a wá wò títí tá a ní kún ó ṣe bẹ́ẹ̀ kún wọ́n fẹ́ wà lójú kìkì dáadáa àti ìwọ ní bẹ lójú lélẹ̀ tó jẹ́ wípé bá a bá ṣe bẹ́ẹ̀ ká sọ́ra bí wọ́n bá fẹ́ wà lójú àfàìmọ̀ kó wọ́n jẹ́ wípé àtàtà ní bọ́m̀bẹ̀ ìní wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n gbìn sólúwa rẹ̀ lójú ọmọ ìyá mi má gbàgbé ojú làwọn ẹ̀dá ń wo ọba mi òkè ń wọkàn àìmọye tó jẹ́ wípé èròǹgbà rẹ̀ ní fìyà jẹ́ tọmọ aráyọ̀ mọ̀ wò pé ah lágbájá yìí kò sì yẹ kó máa dààmú o bẹ́ẹ̀ sì rèé àníyàn rẹ̀ èrò rẹ̀ eléyìí tó ń rò tí ò dáa ìní ń fìyà jẹ nínú ayé ni mo fi ń sọ wípé ojú làwọn ẹ̀dá ń wo ọba mi ò kì í ń wọkàn ọmọ ìyá mi kí ní ń bẹ lọ́kàn rẹ sọmọ ìyá rẹ ẹni tó jẹ́ wípé lẹ́yìn ìgbà tó wálé ayé tán lòun tẹ̀lé ọ àbẹ̀ni tó jẹ́ pé o bá nínú ayé nígbà tó dé tán nìwọ náà dé kí ló dé tó fi wọ́n ń aburú sí i kí ló fi jẹ́ pé ìyàwó níyàwó ni ló wù wọ́ kí ló dé tó fi ń rò wípé ẹni tí ń bẹ lókè kó tiẹ̀ sọ kalẹ̀ kó má lè gùnkè mọ́ kí wọ́n lè padà gùnkè wá wò ó ọkàn rẹ eléyìí tó ń ròyìn ọba mi ò kí ń rí àwọn ẹ̀dá bá àbá rí ọba mi ò kí ń rí ọkàn kó wà àìmọye ìyàwó lé tó jẹ́ wípé àníyàn rẹ̀ sọ́kọ ìní ń fìyà jẹ tí wọ́n rò wípé ọkọ ni ò tójú rẹ̀ bẹ́ẹ̀ sì rí àìmọye ọkọ tó jẹ́ pé èròǹgbà rẹ̀ síyàwó ló burú jáì lòun náà ti fi ìrọ́nà lọ bàbá màmá ẹja jòkó kábíra léèrè bá a ṣe ń ro aburú yìí tá a sì ro tí ò lọ́kàn yìí sẹ́yìn ò ti mọ̀ wípé ẹni ẹ̀kọ́ ẹni ègbé òun ní kó ròyìnrò yìí bá ọ lọ́kàn bó o ṣe ń rò ní gbogbo ìgbà kí ló dé tó fi máa robi sáwọn ẹni ẹlẹ́ni láwọn tó yẹ pé wọ́n ro dáadáa sí ọ tí wọ́n sì ń robi sí o ti gbàgbé wípé ojú làwọn ẹ̀dá ń wo ọba mi òkè ó ń rí ọkàn rẹ o lọ yí èròǹgbà ọkàn rẹ padà kó má bàa jìyà yìí gbé kó má bàa dẹni ẹ̀tẹ́ kó má bàa dẹni ẹ̀sín kó má bàa dẹni tọmọ ara yóò máa dáwó fún un ọmọ ṣe ṣe ṣe ò sì ní rí ọ̀nà àbáyọ nítorí wípé èròǹgbà rẹ tí ò da ló fà sábàbí ẹ lọ wò dáadáa gbogbo ẹni tó bá ti ní nǹkan tó da lọ́kàn tí ń rò dandan ni ó lè pẹ́ o yóò padà débi tí ń lọ ọmọ ìyá mi tó o bá ra àwọn tó wá jókòó méjì mẹ́ta tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ron tí ò da àbí tí wọ́n sọ tí ò da tí wọ́n gbin tí ò da sí ọ lọ́kàn tètè jìnnà sírú wọn nítorí wípé ojú ọ̀nà tí wọ́n mú ọ lọ ojú ọ̀nà tó ti padà jẹ̀ka àbámọ̀ ni ọmọ ìyá mi ẹ lọ́mọ̀ dájú o ojú làwọn ẹ̀dá ń wò ọba mi ò kí ń wọkàn kí ni bẹ lọ́kàn rẹ sọmọ ìyá rẹ kí ni bẹ lọ́kàn rẹ sọ̀rẹ́ tó o pè lọ́rẹ́ àá ọmọ ìyá mi kí ló dé jókòó kó o rò dáadáa o wípé ojú làwọn ẹ̀dá ọba mi ò kí ń wọkàn àníyàn rẹ tó bá ti dáa ó dá mi lójú wípé ó padà débi tó ń lọ nínú ayé